ayé because you could not simple trick òun rèé Omobobo not to follow Lizzie and Anjori's advice of going to any herbalist or Baba, Baba Bule. She should allow God Almighty fight for her. she. aṣọ tó ti gbé sẹ́yìn láti 1960 kò yàtọ̀ o ò ṣoríire kankan lẹ́yìn owó monetization owó owó ẹkún mo fẹ́ at least oní brother ni show me a video tí wọ́n lọ fi bẹ tó lọ fi bẹ gist lover mo ṣe update fún bí ọdún èmi ni èmi nìkan ni mo wà níbi tí mo pariwo ẹ má jà ṣe báyìí o ẹ wá ní na my brother ìwọ gangan ló ta sórí wọn you are working with Gistlover now ìwọ àti Gistlover jọ ń pààyàn ni ó ti gbàgbé pé ìgbà tó ní mo jalè ńgbà yẹn o mọ bó ṣe fẹ́ gbé sí péjẹ tó rò mọ pé máa kàn yá ẹ̀ pa olórí burúkú yẹ òfò tó bí mo ṣì kó wá lọ gbé pásítọ̀ kan wá kó lè bá kó wá kọ̀ǹkọ̀ tiẹ̀ kó lè bá dàbí pọ́n fún ambition ó wá mọ̀ mo wá ń yíwọ́ ó rí pé mo jáde mo fún ìyá ẹ̀ nípò. I'm too hot for you guys to handle. You know that. The earlier you know that, the better for you. I, I, I, brother ẹ so kí bí ọdún àti brother ẹ tí bí ọdún ṣe fẹ́ wọn kọ̀ǹtì láti máa ba yí méjì ẹ jẹ ìyẹn ló máa dowó fún wọn àbí Amẹ́ríkà tó wà yẹn lẹ́yìn tẹ́ bá ba yí méjì wọn jẹ tán kẹ wá wá nǹkan kékeré kẹ ti sí wọn lẹ́sẹ̀ kẹ wá fi pákéjì dọ́kúmẹ́ǹtì kẹ gbé nìṣó lamẹ́ríkà ẹ̀mbàsì tán wà Túndé, you should be ashamed of yourself. Ìyá ẹ tó bí ẹ àtàwọn fámìlì ẹ ó yẹ kó lọ gbé oògùn jẹ ní àárọ̀ yìí. For you to have claimed pé ẹ̀gbọ́n ẹ lọ́kọ àfìdípọ̀ tẹ̀ mọ́lẹ̀. Ó wá ní káfìdípọ̀ tẹ̀ mọ́lẹ̀ má gba ọ̀nà tí Lizzy gbà àmọ́ ó yọ eyín ṣẹ́nu báìbù ló wà pé kó o yọ eyín kó o pọ̀fọ̀ ṣẹ́nu Quran ló wà pé kó o yọ eyín kó o pọ̀fọ̀ I will continue to expose you guys here let people be ẹ máa gbọ́ lọ ẹ máa gbọ́ lọ. jọjọjọ it's from a christian home and don't you see mommy if she doesn't you know all this su. òun kọ script ìfọkọ àfìdí pọ̀ tẹ̀ mọ́lẹ̀ torí pé ó jẹ́ su kò mí pé kẹ́ ẹ ní lára kó má gbé wo fún yín. màmá su ti lo ayé wọn wọ́n ti dúró síbì kan ìjọ tí wọ́n yọ eyín tó yọ eyín tó. plead not to kpai Mr. Niyi and his beautiful wife. I'm just asking. Level. So you are being afraid of kọ́ má tẹ̀lé Lizzy because ó mọ̀ pé mo nà yín pa náà. Eh, kudi kí ló dé tó ṣe ń yọ àwọn èèyàn kúrò lọ́nà? Òtítọ́ Lizzy tí Lizzy gbé dání. Kí ló dé tẹ ṣe ní Kristẹni tẹ ẹ sá sí lábẹ́? Tẹ fi ń pààyàn ní káwọn èèyàn lọ máa ṣe. My boy, what is sọ̀rọ̀. go by native doctor adeni is not that. okay they should not go by native doctor they should go by the pastor you brought to your platform okay má bínú mi wonder mi mo ti yé mi báyìí àbí kò yé gbogbo yín náà ó ti yé mi o ẹ̀yin tí ò bá yé ó ti yé mi báyìí ẹ má bínú ó ti yé mi báyìí okay we should not go by native doctor that will save our life from people that will kill us okay mm. kind of now Kuti is married to a very very very god a god-fearing man and she herself she's also very nígbà tí Gistlover dẹ̀ sọ pé serial proposal ni ìwọ òde lórí kankan tó lè ṣe. very religious so go and study am. so Kudi kíní tó wọnú Tom Jones lọ yẹn bá ẹ lẹ́rù àbí one on one deep down kíní tó wọnú Tom Jones lọ ẹ Kudi ni pé kẹjọ torí Ọlọ́run in case ti blackmailer àdúgbò yín blackmailer nù gbéyàwó yín blackmailer àbíṣẹ́ yín tó bá fẹ́ pa yín kúdí ní wípé born again gangan ni kí ẹ dúró fún kẹ́ ẹ dákẹ́ kan ríbi pa yín pé kẹ́ ẹ má go by way of irú kíní tí ẹ mọ̀ pé irú kíní tí Lizzy lò ní ìdùnmọ̀tà kíní yóò dá ẹ má ẹ̀ka purọ́ tòótọ́ kíní yóò dá àkíwá ló ṣẹlẹ̀ egbólè lásán kan náà pé wọ́n dẹ̀ pé káàkiri àgbáyé Lizzy dẹ̀ sọ pé òun ní ẹ̀rí lọ́wọ́ ṣó ti ẹ má ẹ̀ka pọ̀ kíní yìí abálìsì ìdùnmọ̀tà yẹn òkè ká má lọ who knows his parents let us carry placards. wọ́n ló ní ká gbé placard against Bíọ́dún wọ́n ló ní ká gbé placard against ẹ̀ ìtorí hmm? kí ló ṣe ní ká gbé placard against ẹ̀. let us carry placard to his parents because ọmọ yìí. ká gbé placard lọ sílé ìyá Bíọ́lá lórí post gist lover mo ní kó tiẹ̀ tún sunkún ó tún ń pe Gistlover so Gistlover ló ní kẹ́yìn abiyamọ tún gbé placard ilé ìtúlẹ̀ o mo ń gbọ́ kí ló ní ká how can you climb this tó fi bíọ́dún rẹ́rìn ní péjì ẹni gbogbo bí bíọ́dún àtọkọ ẹ̀ ṣe wá padà sọ́dọ̀ Gistlover kò lè ṣẹ̀yìn ẹ̀ sọ kó ti ní ká gbé plákáàdì ní for some months ago àwọn òkúkú mọ̀ ìwọ ló ní agbé plákáàdì o gbogbo so bọ̀bọ̀ yẹn bọ̀dá yẹn súnmọ́ ẹ mo ṣáà pé ló lè mọ sórí ibi ọdún àtọkọ ẹ báyìí ń gbọ́ kí ló sọ. even even even honourable is better than this o mm. you know that honourable is a mature this boy is very young hmm. kí ló ń bá kiri. àmọ́ honourable at least àfọwọ́sọ̀yà owó ni ọ̀nàrẹ́bù òkò sọ fún. ok o tún fọwọ́sọ̀yà ọ̀nàrẹ́bù náà mú gbọ́. ìdí nkechi but ọ̀nàrẹ́bù capable hmm. look at face you can tell it's a matured man ẹ hmm. tó dẹ̀ ti bímọ mẹ́ta. Hmm, a gbé plákàdì ẹ báyìí náà o ti rán wa létí so jáwá gbọ́ nǹkan tó sọ ń bí jàre mú gbọ́ kí ló sọ kí ló sọ jàre. look at the guy ẹ gbàgbé ẹ no please ẹjọ ẹjọ ẹjọ ẹ má gbé ìyẹn wá síbi ta so i can't stop laughing. <laughs> my god my god is a good girl. I blame I blame Omo Omoboti to respond, but I understand. Oh ìgbà tó ti ní agbé black card last year èmi náà ti blame ẹ báyìí o àmọ́ ti blame àfìdípọ̀ tẹ̀ mọ́lẹ̀ o blame ẹ ìyá mo rántí pé bó ṣe wọlé ó dẹ̀ níye tó gbà lórí fídíò tó ṣe fún mi tó ti sọ pé tó ti purọ́ ọmọ o pé ọmọ tó wà ń bàdàn yẹn ó mọ̀ kó níye tó fi fídíò yẹn gbà ó mọye millions of people tó wo show yẹn both YouTube Instagram Instablog ìgbà àwo fídíò tó ṣe yẹn èmi náà blame ẹ báyìí Ah, èmi náà blame ẹ̀ mo ti ẹ̀ rí tẹ́ tún sọ pé ó dárúkọ kò yẹ kó dárúkọ ah, ah, èmi náà blame àfìdípọ̀ tẹ̀ kódà mo bọ̀ wá nà ẹ̀ mi ò sọ̀rọ̀ ẹ̀ mọ́ o máa nà ẹ́ kí ló dé tó ṣe wá tàwa sọ̀rọ̀ tí tí Kúdí ní pé ká lọ gbé plákáàdì ẹ̀yìn oṣù mẹ́jọ ló tó debunk debunk yìí ò dẹ̀ spread the same thing ló bá ṣe lọ́tẹ̀ yìí mo máa nà ẹ́. and because that was the same way she came out that time for toast during this acute Abiola Eleke pop boy tó tó fi dáhùn gba àfìgbà tó fún lépè lẹ tó. Hmm. ìwọ náà ló ní agbé placard nítorí wàá ń lo psychology fún wa kí lọ wá ṣẹṣẹ léyìí ò dáa mò ń gbọ́ mò ń gbọ́ mò ń gbọ́. padà lẹ́yìn ọmọ yẹn òun ló sun sí eléyìí she got frustrated and i beg you ọmọ bọ̀tí don't let them write script. kí ló sọ náà ó ní èmi ṣé mi ló sọ pé èmi ni mo ti bí ọdún tó fi dìbọ́ǹkì lẹ́yìn oṣù mẹ́jọ. ẹ jẹ́ ń túbọ̀ yẹn gbọ́ díẹ̀ ẹ. for you. ṣé o gbá mi save fídíò yẹn. do not let them write. ẹ. o o àṣẹ tó máa dúró ní ọ̀nà ẹ̀dẹ̀. script Oh God. For you. Oh They are all distraction. Don't let them see, bring out the animalistic part. Ṣé èmi ló sọ pé èmi ni mo lọ ti ibi ọdún? Ó wá sọ̀rọ̀ nípa ti Kudibiola. Kudiko ò ní jèrè àwọn ọmọ rẹ̀. Ọlọ́run á bá tiẹ̀ jẹ́ tọmọtọmọ èmi. Ṣé mi ń bá Bíọ́dún sọ̀rọ̀ ṣá? Even eléyèmí ò bá Bíọ́dún sọ̀rọ̀ ọlọ́run á ba tiẹ̀ jẹ́ kúdí ṣé bíbí ọdún fúnra ẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ pé lẹ́yìn oṣù mẹ́jọ lẹ́yìn ìgbà tí nǹkan ti bàjẹ́ tán lóun ṣe wàá sọ̀rọ̀ kí bíọ́lá ó wá ní èmi náà ni mo tiẹ̀ ni mo ti bí so èmi náà ni mo tún tì í sìn pé kó wá di bọ́ǹkì gbogbo rọtí gíslọ́ba ò ní jèrè bí kúdí kéèsì ẹ ló dùn jù lórí bíbá ẹ kúdí tí àṣírí yín báyìí tí ì dé kéèsì ẹ ló dùn jù o ò ní jèrè àwọn ọmọ rẹ bó ṣe parọ́ mọ́ mi tó o dárúkọ mi lórí ọlọ́run á bà tiẹ̀ jẹ́ kí ló kàn mí pẹ̀lú bí ọdún èmi rí bí ọdún bí iṣẹ́ ọlọ́run tí ò gbọ́dọ̀ bàjẹ́ nílẹ̀ yorùbá mélòó ni wá iṣẹ́ kí la ní lọ́wọ́ nílẹ̀ yorùbá kí ló kèmi àti bí ọdún ṣé èmi ni Gistlover tó parọ́ mọ́ so ṣé tí wọ́n bá tí wọ́n bá tí wọ́n bá sọ fún Gistlover pé ohun tó ń ṣe yẹn ò dáa ṣé o máa kú ni o wá ní èmi ni mo tì í oní ti kí gbíọ́lá náà lẹ́yìn oṣù mẹ́jọ olémi ni mo ti kí n tèmi àti ẹ̀ tí n bá sọ ọkọ fún yẹn ní bílíbẹ̀ èmi àti bíọ́dún bóyá location ẹ̀kan méjì gbà mo ní ṣọ́ọ̀bù sábúlé ẹ̀ tí mo ní ṣọ́ọ̀bù sọ́gbà mi ò tí ì rí bíọ́dún tó ten times nílé ayé mi mi ò tí ì rí tó ten times kí ni tèmi wèrè lélẹ́yìí o I don't need to know you before I defend you. I don't need to know you before I save your children. As a good citizen, it is my duty. Oh, ò ní ṣoríire o Kudi, o ò ní ṣoríire o. Ṣé èmi ni Gistlover tó gbé sórí Bíọ́dún síta? Ṣé èmi ni Gistlover tó kọ sórí Bíọ́dún àti Kìbíọ́lá? Ṣé èmi ni Gistlover tó wá parọ́ mọ́ Bíọ́dún? O ò ní ṣoríire Kudi ṣé Kudi ń bá gist lover ṣiṣẹ́ àbí ò bá ṣiṣẹ́ ṣé rí nǹkan tí mo sọ fún yín pé bọ̀bọ̀ pásítọ̀ olórí burúkú tó lọ gbé wá ní mẹ́ẹ̀kan ń ṣiṣẹ́ ni ṣé rí báwọn ọlọ́pàá ṣe clear orúkọ mi lánàá tó lórí burúkú yẹn sọ pé òun rí ẹ máa gbọ́ lọ ẹ máa gbọ́. of you Danny wouldn't like it it's not cool the guy you are married to a gentleman. ẹ ẹ toro married to a gentleman ni kẹ ẹ pa ṣé before she got married to a gentleman kọ́ lẹ́tí ń ba ti image ẹ̀jẹ̀ ni kí ni contribution yálàyà tiẹ̀ olórí burúkú kó o tó ṣorí polo bí èpo ọ̀sán kí ni contribution yálàyà ẹ̀ kí ni contribution olórí burúkú ẹbí ẹ pẹ̀lú láìfọ ọmọ ọlọ́mọ because it's a handle and so what mr niyo gentle to mr lawal now ìgbà tẹ́ fẹ́ pa lawal lawal gan tú okùn lẹ́nu mi now ṣebí bí ni mo wà tí mò ń jọ́ sórí mùsùlùmí ẹ̀dẹ̀ lẹ́ẹ̀fẹ́ àbí bí kọ́ ni mo wà mo lọ mẹ́ka kínní kejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje ìgbà tó sún mi ní mi ò gbádà bí promax fún yín àbí kí ló ń ṣe olórí burúkú ìkẹ. ṣé dem turn you to ọmọ oskori. olórí burúkú ìwọ ọmọ kí ni ọmọ olè ọmọ jàgbá onídòkúdò ọmọ òfò ọmọ ìbànújẹ́ ìwé òríkà olórí burúkú ó ṣàgbé kí. nítorí kí ni àwọn kí lorúkọ. àwọn ẹni ẹlẹ́ni tó ń ṣe graduation òyìnbó ò lè sọ ayé ò ní iṣẹ́ ò ní oríire kan ò ṣe gbogbo orí burúkú ilé onípàánù tó ló ṣe sọ́nà sango mọ́nà ọ̀fọ̀ owó blackmail ló fi achieve ẹ̀ so kí wàá ní lájorí ẹ kí ni àlùfáàsì ẹ kí ni àlùbáńkúdí ayé ẹ kí ni gúdù gúdágúdẹ sí ẹ. If Omo Koskori is winning, we support the Omo Koskori. If the traditionalists are supporting the growth of the successful ones if the traditionalists are supporting the growth of the poor ones pé ẹni tí ò nílé ní kó bẹ̀rẹ̀ sí ni máa ní owó we support the traditionalists we don't want any christian or muslims that destroy our society we don't want them. ọmọ koskori olórí burúkú olè àwáyé má ṣe rere ẹ eléyìí katanfuru olórí burúkú ṣé bí èpè ló jẹ́ kéyín ẹ yọ ìwo tó máa ń tọ́lá ló yọ gbogbo eyín ẹ nàá ìwo ló yọ eyín ẹ ẹ tí ì rí àwọn tó máa ń lo àfọ̀ṣẹ olórí burúkú ẹ ń lo àfọ̀ṣẹ náà tó bá ilé ilé onípàánù tó kọ́ sọ́nà ọ̀fọ̀ ṣe ìtorí àwọn babaláwo tó wá ń físìtì ẹ̀kọ́ ló ṣe kọ́ ni ṣe bówó ẹkún owó ẹ̀jẹ̀ owó ìbànújẹ́ òmọye òmọye yes tó lò lórí kéèsì mrs fúnmi láyẹ̀ mrs fúnmi martins òmọ bó ṣe ṣe mí dé martins jákàjákà òmọ bó ṣe dá ẹbí wọn rú ni all because of monetization ikú burúkú ló máa kúkú dí ikú ẹ̀sìn nìwọ náà máa kú kó sì lọ́jọ́ ta ni tí bá wo tí bá rí pé òun ṣe Islam àwọn tó tá bá rí pé ń ṣe Islam papọ̀ àkọ́yìn tó ẹ pé Christian yẹn tí bá ra àwọn tẹjọ́ ń ṣorí burúkú máa kọ́yìn ńgbà tí sọjí ń ṣorí burúkú ńgbà yẹn àwọn mùsùlùmí àwọn Christian àwọn sẹ̀lẹ̀ tó yẹ kó stop ẹ̀ wọ́n stop á ní irọ́ o ṣe sẹ̀lé àwọn eléyà ní kì í ṣe sẹ̀lé àwọn eléyà ní. he brought shame to Celestial Church. ok mi ò tí ì sọ kankan ní wá gbọ́ tẹ́sàbọ̀dù sọ come and listen to ẹ̀sàbọ̀dù ẹ wo nǹkan tẹ́sàbọ̀dù sọ mi ò dẹ̀ sọ̀rọ̀ lé lórí wọ́n mọ̀ náà pé èèyàn ń dàgì bí ọdún mo let it slide ẹ̀sàbọ̀dù rẹ̀ nà ẹ wo mo ń bọ̀ kí lẹ́sàbọ̀dù gbé sọ́rùn yìí kí lẹ sábọ̀dù gbé sọ́rùn kí ló gbé sọ́rùn ẹgbẹ́ ọ̀gọ́tẹ́ sábọ̀dù sọ. ṣílẹ̀ ìdáló ó ń pè mí gan ṣílẹ̀ ìdáló. dẹ̀nà alájà kárí mọ́ oníjì slova ló ń tọmọ lọ́wọ́ fọ́mátì ló lò fún ẹ o ó ti pè mí náà tó ṣe mistake ṣe fídíò tó ń tọmọ lọ́wọ́ fọ́mátì náà lò fún ẹ alájà kárí mọ́ máa lọ straight má dáwọ́ rú ẹ bá mi tàgà alájà kárí mọ́ má dọwọ́ rú náà kílẹ̀tọ̀ yín ń dọwọ́ rú má dọwọ́ rú wọ́n dẹ̀ ń lo fọ́mátì fún ọ̀dẹ̀ ń gbójú ọwọ́ kílẹ̀tọ̀ yín ṣe báyìí káwa tó máa pariwo tótó kò sí ogbó nǹkan tọmọ ogbó nǹkan tọmọ bọ̀ tí fẹ́nu ara ẹ̀ sọ náà ṣé nǹkan tí mo sọ ó yàtọ̀ sí nǹkan tó sọ ni ó ń gbowó ó ti ní wúmọ̀ nǹkan tó ń tọ́ ọmọ ó máa ṣe mistake ṣe gbẹ́ kò ń ṣe fídíò kọ̀ àwa yìí sí wúmọ̀ yìí ó máa wá dúdú fọ́mátì mi kí ló ń ṣe é farabalẹ̀ náà bó ṣe lọ báyìí tó wà lamẹ́ríkà tó èyí tó wà lamẹ́ríkà tó ń búlì tó wà di fọ́tò wa papọ̀ same format ló lọ lò fún yẹn yẹn náà wá jáde ẹ ilé kan èèyàn kan ní jísẹ àti ẹ̀yin obìnrin ẹgbẹ́ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ tó gbọ́n náà lé alájà kàrímọ kí ló ń ṣe é farabalẹ̀ tó ti fún wa fọ́mátì yẹn ẹni yẹn gbọ́mọ sẹ́sẹ́ oróṣọ máa yà fọ́mátì níbo yẹn fún wa nìyẹn some years ago ẹni yẹn dúdú òní rojú ẹ̀ kí ló ń ṣe é ìwọ handwriting ni lójú oorun má máa ṣe bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká máa lọ straight ó yá ẹsàbọ̀d ẹgbọ́n ọ̀tẹ́ ẹsàbọ̀d náà sọ ẹsàbọ̀d sọ pé ó ń pe òun the same format tó fún ìtọ́wà lamẹ́ríkà ìtọ́wà lamẹ́ríkà tó jọ àdì fọ́tò wa papọ̀ the same format yẹn ló lọ fún Kàrímọ́ the same format yẹn ló fún mi the same format yẹn ló fún gbogbo anybody tó bá ti ń ba ayé wọn jẹ́ the same format yẹn ló wá fẹ́ sábọ̀dù ẹ máa gbọ́ ìtorí ẹ̀ lẹ́ sábọ̀dù ṣe ṣe rádaràda kan ní jẹrin sí jàrùn ó yẹ sábọ̀dù fún mi jẹ mò ń gbọ́ ẹ máa gbọ́. ó ń pè mí gan ilé ìdáló. fọ́màtì ni wúmọ̀ ẹgbẹ́ ọmọ dání ó máa lóṣọ máa yà ó ní rójú ẹnu òkùnkùn ló máa wà fọ́màtì ni ilé tẹ́ ń ṣe báyìí ṣáwa máa wá dáńdá ìtì olórí burúkú ẹ̀mọ̀ tì ni. mo bẹ̀ẹ́ jọ̀ọ́ season aro ẹ bẹ́ẹ̀ ni ẹ báyìí mo kò lídìí ló púṣẹ tó fi ṣe wá fún mi bọ̀ tí. o èmi ni mo púṣẹ èmi ni mo gbé sórí lọ fún èmi ni mo gbé sórí lọ fún ẹ wọ ntẹ́sà bọ́ọ̀dù mú dání we don't want this Christianity this Christianity tẹgbẹ́ tani we don't want it cross lẹ́sà bọ́ọ̀dù gbé sọ́run yẹn náà tó bá jẹ́ ohun tẹ́ ń pè ní Christianity we don't want we prefer babaláwo that will save us from hand of this lover Esabo Dorcas àwọn babaláwo yẹn gangan làwa rí bí Jésù àwọn la rí bí ànábì tẹ́pẹ́ traditionalist yẹn ló ń bà yín lẹ́rù ìlú tí wọ́n ti tọ́ mi ní kékeré ìlú yẹn ni mo gbé wá fún yín lánàá wọ́n ń jalè ńbẹ̀ wọ́n ń ba tèèyàn jẹ́ tó bá ba tèèyàn jẹ́ aburú máa ṣẹlẹ̀ sí ẹ ẹni tó ṣèkà fún mi ní kékeré nígbà tí mo lọ school nílùú yẹn grandma mi sáré pe mọ́mì mi ni pé níbo ló wà má bọ̀ o báyìí báyìí báyìí ti ṣẹlẹ̀ wá mà because ẹni yẹn ọjọ́ méje ó máa kú ó dẹ̀ kú ìlú tán ti tó èmi tí mo mú mi bẹ̀ ó ń bà tèèyàn jẹ́ òun lè ṣe ni pé ó hàdì fún Bísí leprosy aládàjìná láti mú mi lọ́rùn ọwọ́ anything tó bá fẹ́ gbé jáde ẹ lọ wò ẹ lọ check ẹ òun ló máa initiate ẹ ibi tó ti bí èmi tó ti tọ́ ibẹ̀ èkó náà ti bí mi ọmọ èkó ni mi ọmọ èkó ni bàbá mi but àwa níbẹ̀rù ìlú tó ti tọ́ mi mẹ́tẹ̀ẹ̀ta lájọ máa ń ṣe pọ̀ àjọ ń ṣe christian àjọ ń ṣe muslim àjọ ń kírun àdẹ̀jọ́ ń ṣe àbáláyé and it's still in my blood ìwọ ẹ sábọ̀dọ̀ ò lè di cross mú ẹ máa gbọ́ nǹkan tẹ́ sábọ̀dọ̀ sọ. ọmọ yorùbá stop tíṣẹ́ bá ti yá ohun wọnú inbox mi rí olùlú fẹ́ kó wọnú plus ni ẹ sọ fún iṣẹ́ ti ya àwa máa fi tajà ń bí yìí iṣẹ́ rí sàn. ó fẹ́ fi ẹkú. tó bí titi ẹ lẹ́fẹ̀ẹ́ fi tajà oníkíjí stọba tíṣẹ́ bá ti yá kó dm ẹ tó fẹ́ fẹ́ kún kúdí kí lórí sọ sílẹ̀. kúdí kí lórí sọ sílẹ̀. how can yorùbá ẹ jẹ́ ká ti mọ̀ yorùbá kò dá o if an elderly woman táyé ẹ̀ ti bàjẹ́ tí kò jẹ́ ṣùyàwó rí tó ń jáde tó ń sọ wípé ìbànújẹ́ ọmọ tí ò ṣe èmi àti yín ẹkún ẹrù oṣù mẹ́sàn mi tí kò ṣe èmi àti yín kò fẹ́ fi tajà kódà kódà ẹ má yẹ ká ṣe báyìí Kudirisky kí ló ti rí sọ sẹ́lẹ̀ ó yà mọ́ gbọ́. ọmọ òṣìṣẹ́ wọn ní Facebook tọ́jú fákàtí kò mú wà náà kò mú bí wà náà ẹ̀bùn mi ti má fẹ́ jù. ó ní àwọn ọmọ òṣì tó wà lórí Facebook yìí tó ń ṣe fákàtí kò mówó wá gist lover ó ní kó oyin sókè ṣé mi náà tún lè léyìí sí ṣé mi náà tún lè léyìí ẹ má wọrí ẹ fìyẹn lẹ a máa block ẹ lè ta ṣé lè léyìí ẹ sábọ̀dì wọ́n ló sọ fún sìn náà oní tó bá ti ya oní kó jẹ́ kó o mọ̀ ó lẹ́fẹ́ tajọ ní àwọn ọmọ òṣì tó wà lórí Facebook àbí ìwọ ló sọ bẹ́ẹ̀ oní tó ń ṣe fracas oní kò mówó wá kò sí fracas kankan tó lè mówó wá mọ́ ẹ sábọ̀dì bèbí ti ṣẹ́jú nobody wants to be identified with losers like you guys so oní kó mú sórí ọmọ bọ̀tí wá kẹ́ jẹun àbí monetization bó ṣe ṣe mistake ń gbà Lizzy nìyẹn bó ṣe ṣe mistake nìyẹn ẹ má comment kẹ́hìndé mercy fi handle láyẹ lydia eh, yẹn lẹ̀ fílẹ̀ àwọn ẹ́sàbọ̀dù ni àwọn gist lover ní fílẹ̀ ẹ jẹ́ ká focus ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ lọ ẹ Kudirisky kí ló ti rí sẹ́lẹ̀ yìí ọ̀ ẹ́sàbọ̀dù sọ wípé àwọn fẹ́ ta pé àwọn ọmọ táwọn kó jọ àwọn ọmọ yẹn ò mọ fracas ṣètò ebi ń pa àwọn mò ń gbọ́. ẹni ṣe pé kọ́ṣe wá síwájú yá ń kọ́ mi thousand ló máa wọ̀ nígbà tí wàsíù bá ṣe. ó kọ ṣe wàsíù àyìndé àkọ mi thousands ló máa wò ẹ gbọ́ ẹ gbọ́ dada ẹ já tún gbọ́. bó tí ọmọ yorùbá stop tíṣẹ́ bá ti yá. ẹ cross ló dì mú ìwọ odi cross mú sìn o ní pé o fẹ́ bá yé ọmọ ọlọ́mọ jẹ́ tèmi náà bá wá gbé àdàbí pro max kí ló dé tẹ́yìn ṣe máa ń pariwo pé mi ṣoògùn ogun ni wọ́n náà ṣe yìí náà àbí ẹ̀yin èèyàn kí ni ẹ sábọ̀ dídì mú bí kí ló dì mú bí ìwọ ló gbé cross èmi náà gbádàbí.